ó ń dùn ún bọ̀ o gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ kí wọ́n sí bọ́dà sẹ̀mẹ̀ tí àwọn ọkọ̀ àti àwọn ẹrù wọn ó sì máa wọlé ní ọ̀pọ̀ yanturu àwọn àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè benin republic àti ti orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tó ń rí sí ẹ̀ka owó sísan wọ́n ti kọ ìwé sí ìjọba àpapọ̀ báyìí wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n sí bọ́dà sẹ̀mẹ̀ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà director of road transport federal ministry of transportation ibrahim musa òun ló sọ ọ̀rọ̀ yìí nínú ìpàdé kan tó ṣe gbẹ̀yìn pẹ̀lú àwọn àjọ orílẹ̀-èdè nàìjíríà àti àjọ orílẹ̀-èdè benin republic níbẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ wípé láìpẹ́ yìí ìjọba àpapọ̀ wọ́n fi ń ẹnu odi tó wọ bẹ̀nẹ̀ àti ti orílẹ̀-èdè nàìjíríà tí àwọn ènìyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó ọkọ̀ àti àwọn ẹrù wọlé lóríṣìíríṣìí ibrahim musa jẹ́ kó di mímọ̀ wípé àwọn àjọ orílẹ̀-èdè benin wọ́n ti kọ ìwé kan tí wọ́n sì ti rawọ́ ẹ̀bẹ̀ sí mínísítà tẹ́lẹ̀ fún ìgbòkègbodò ọkọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tó kàn sí bìnnì wípé kí ìjọba kí wọn ó dèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kí wọn ó sín bọ́dà yìí kí àwọn lè máa kó ẹrù àti ọkọ̀ wọlé ó ní gbogbo ètò ni àwọn ti ṣe kalẹ̀ pàápàá jùlọ nípa ọ̀rọ̀ olówódé àti gbogbo àwọn ètò tó yẹ ni àwọn ó ṣe nínú ọ̀rọ̀ Ibrahim Musa ó sọ báyìí wípé ìjọba sì ti buwọ́ lu ìwé ọ̀hún ibrahim musa ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti kọ ìwé sí ìjọba tuntun yìí ìyẹn ìjọba aṣíwájú bọ́lá ahmed tinubu wípé kí wọ́n ṣiṣẹ́ lé lórí láìpẹ́ wọ́n sì ṣí bọ́dà ọ̀hún kí àwọn ènìyàn wọ́n sì máa lọ wọ́n máa bọ̀ pẹ̀lú àwọn ẹrù wọn lábẹ́ òfin. nígbà tí ọ̀gá àgbà aṣọ́bodè ní sẹ̀mẹ̀bọ́dà tó ń sọ̀rọ̀ ìyẹn kọ́mándà dẹ́rà ìnàndé ó jẹ́ kó di mímọ̀ wípé láti ìgbà tí wọ́n ti ti bọ́dà yìí ni àwọn ò ti rí owó pa wọlé sí àpò ìjọba mọ́ ṣùgbọ́n báyìí tí honourable minister fún ìgbòkègbodò ọkọ̀ tó ti sọ wípé àwọn ti ṣiṣẹ́ lé ṣíṣí bọ́dà ọ̀hún lórí àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn àjọ lájọ tó ń rí sí aṣọ́bodè àti bí àwọn ènìyàn ṣe ń wọlé lẹ́nu bodè ó ní inú àwọn dùn wípé wọ́n ti fẹ́ ṣiṣẹ́ lé lórí láti ṣín bọ́dà náà fún lílò àwọn ènìyàn ọ̀gá àgbà àjọ aṣọ́bodè náà ó tẹ̀síwájú wípé láti ìgbà tí ìjọba àpapọ̀ ti pa láṣẹ wípé kí àwọn ó ti bọ́dà yìí ni àwọn ò ti jẹ́ kí àwọn màkàrírù àti àwọn sọ́rọ́ ń gbó kí wọ́n ráyè ṣiṣẹ́ wọn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá tó ń sọ ẹnu bodè pẹ̀lú àwọn. ṣùgbọ́n báyìí o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ máa fò fáyọ̀ sẹ̀mẹ̀ bọ́dà ó ti fẹ́ di sísín láìpẹ́ jọjọ wọn ó sì sin fún lílò àwọn ènìyàn wọ́n máa kó ọkọ̀ àti ẹrù wọlé lọ́pọ̀ yanturu.